ọ̀daràn tí bá ń dáràn nàìjíríà ó ń dá síjọba lọ́rùn ó ń dá sírẹ̀ lọ́rùn lábala kan ó tún ń dá síjọba nàìjíríà lọ́rùn tó péjọba nàìjíríà ni ò fààyè gba ṣẹ̀ríà. so tàbá wà ní environment súnà tàbá wà ní environment àwa mùsùlùmí tọkàn nùwà bá wá dáràn a kàn bá wí á pè é pé ọmọ ìyá nítòsí yóò dá o ìdíyẹ́ rí ìjìyà tó ṣeré inú ṣeré àìrè o ṣùgbọ́n wo ò lè di ọ o a lè fìyà yìí di ọ o tó pé we are not the government and we are not the court ṣùgbọ́n mọ̀ pé ìjìyà yìí ń bẹ lọ́rùn rẹ o lọ wá bọ́lọ̀ bó ṣe kó ọyọ́ mbẹ̀ lóku o so wọ́n mu ọtí ẹ̀hẹ́n wọ́n á mutí sẹ́mọ̀ pé òkú bá àdíyà nìyẹn ni ẹ̀ lè jẹ wọ́n yá rẹ ìjọba nàìjíríà wulẹ̀ lẹ́gẹ́láìsì ọtí wọ́n ń fún bíúrì láísẹ́ǹsì ìjọba nàìjíríà ń gba táàsì lọ́wọ́ iléeṣẹ́ bíúrì ẹ mọ̀ pé ti kọlu ìjọba nu ẹ bá fi wọ́n lẹ̀ kẹ́ ẹ sọ̀spẹ́ǹdì wọn kí wọ́n sì bá yín tún íméèjì ọkọ̀ iléèwé yín kí wọ́n bá yín tún ṣe lórí íńtánẹ́ẹ̀tì tí ẹ bá wá ṣèyẹn kẹ́ wá sùn wọn sí kóòtù. ẹ wá wò ní ìsìn àwọn tí wọ́n dáràn ìjọba ò ní bá wọn wí àwọn ọ̀daràn àwọn ọ̀mùtí ọmọ ìjọba ò ní bá wọn wí mọ́ ẹ̀yin tẹ́ ẹ wá bá wọn wí ìjọba á bá wí ṣe rí i pé ọgbọ́n ti já sí agọ̀nù ó ti já ságọ̀ nìyẹn níparí kílè tó wá jẹ́ ìtanijí fún wa pé gbogbo sẹ̀ríà kóòtù tẹ̀ ń dálẹ̀ kéréje kéréje ẹ̀ ṣe béèrè fún ẹ̀mpáwámẹ́ǹtì àbí kí náà ń pè kẹ́ ẹ béèrè fún mọ́ mọ́ pàwà pé kí sẹ̀ríà kóòtù dé Kwara nílọrin kó lè bá ọ̀mùtí wí kó lè bọ oníṣìnà wí kẹ́ béèrè fún lọ́wọ́ ìjọba sódà tí rẹ̀ bá ti ṣẹlẹ̀ you refer it to the court. ẹ ní àṣẹ tẹ bá fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ ilé kéwù yẹn ẹ ní authority láti fi ìyà ṣìnà yẹn ìyà ọtí tí wọ́n mú yẹn láti fi jẹ wọ́n òkú bá àdíyà ni kò sí lọ́wọ́ individual ọwọ́ ìjọba ló wà èyí tó sì jẹ́ ti tàdìbíyà tó jẹ́ ti ìbáwí láàrin ilé olùkọ́ sákẹ́kọ̀ọ́ òbí sọ́mọ ọ̀gá sí ọmọọṣẹ́ rẹ̀ àti sọ́n tó tún rọ̀ mọ́ tó jẹ́ àwọn dọ̀wábìtù rẹ̀ tó jẹ́ àwọn òté ẹ̀ àwọn guideline tẹ́tẹ̀lé ìyẹn kàn máa ń lùyàn ṣáṣáṣáṣá wọn ò fẹ́ ká fọwọ́ wa lùyàn tábà bá fọwọ́ wa lu èèyàn kan àá òfin náà ni látòfin ní jẹ̀dẹ̀ ọlọ́run lórí onítọ̀hún nítorí náà mo sọ eléyìí kọ́lọ̀ kó ṣàforíjì fún yín kó ṣàforíjì fún èmi náà bákan náà mo sì sọ eléyìí kó lè jẹ́ àfikún sí ti gbogbo àwọn àáfàá wa akẹgbẹ́ wa tí wọ́n ti sọ lórí ọ̀rọ̀ yìí bákan náà mo tún sọ eléyìí fún ẹbí mi tó sẹ́ndí fídíò yẹn sí mi wípé kìí ṣe ojúpọ̀nà tí Islam gbàgbé kalẹ̀ onígbàgbé kalẹ̀ o ṣùgbọ́n kó o lọ mọ̀ dájú wípé ọtí mímu ṣé àlẹ́bí yìí ságán ní ẹ máa mutí ni sọ ní ẹ máa mutí sọ̀ǹgà máa mutí ẹ̀sìn ẹ̀sìn wa kò fara mọ́tí mímu so ìjìyà táwọn ọmọ yẹn jẹ kóòtù ló yẹ kí wọ́n ti lọ jẹ́ that's the only ẹ̀rọ tó wà ń bẹ̀ ìjìyà wà fún ọtí mímu but kì í ṣe ilé ẹ̀kọ́ ló máa execute ìjìyà yẹn kóòtù ni tí ẹ bá wá sí kóòtù wọ́n fi wọ́n lẹ̀ orúkọ skul wọn tó fẹ́ bàjẹ́ òun ni wọ́n máa béèrè fún pé ká bá wọn tó kọ skul wọn ṣe wọ́n sì lè expel àwọn ọmọ yẹn kúrò skul pátápátá torí pé àwọn ni wọ́n ní ìka àwọn ni wọ́n ní ilé ẹ̀kọ́ wọn wọ́n sì wọ́n sì gbọ́dọ̀ protect orúkọ rere ilé ẹ̀kọ́ wọn gbogbo ẹ̀yin lé kéwú ẹ tún ti dẹ̀ náà kẹ́kọ̀ọ́ o nígbà bá ní ẹ má ṣe mòlídé ànábì tẹ́lẹ̀ ní gbọ́ ẹ̀ ní gbà mo gbóòórùn pé lé kéwú yẹn àwọn ń súnfí lọ́wọ́ à ń bẹ́ẹ̀ àwọn ń súnfí lọ́wọ́ à ń bẹ́ẹ̀. ẹ́ ẹ́. èyí iṣẹ́ rí gbogbo tóbi bá rí ó sọ pé ẹ ìdí táwọn fi ṣe ń táwọn ṣe yẹn sílé ẹ̀kọ́ fi ṣe ń tó ṣe ni pé àwọn òbí àwọn ọmọ kan wọ́n sọ pé ẹ káwọn ọmọ wọn lè bá yáre làwọn fi kọ́ wá sílé kéwú ṣe tí wọ́n ń ṣe lọ́wọ́ á dáa kì í ṣe rí ẹ̀bí òbí ò lẹ́nu ń bẹ̀ ìyẹn mu ọtí kò ṣe òbí ẹ̀ ọlọ́run ló ṣẹ̀. mo ti sọ nípìnlẹ̀ òkúba ó polisi mẹ́ta hadiya eléyìí tọ́lọ̀ ń bá ti sọ pé jàmbá ẹ̀ fi jẹ́ ọ̀tọ̀ tàdìbíyà ọmọ ṣe òbí akẹ́kọ̀ọ́ ṣe olùkọ́ rẹ̀ so yíyún ó sì ní guideline ìtọ́wá bọ́ sáàrin méjèèjì tàzíríyà ìyẹn sábà máa ń súnmọ́ àdíyà ń tiẹ̀ ìyẹn náà ilé ẹjọ́ ló máa ṣe òbí ò lé òkè ṣé òbí tó sọ pé à ọmọ òun ó sì lọ sí patí ọlọ́rìí mu ọtí ó wá bọ́mọ wá sí skul ó wá sọ pé ọyá ẹ̀yin tíṣà ẹ bá mi lu ọmọ ẹ̀kẹ́ mi ẹ̀ fẹ́ bọ́ kẹ́mi ẹ̀ bá gbọ́ yóò lọ́wọ́ sọ bẹ́ẹ̀ yóò lóun ò sọ bẹ́ẹ̀ ni ah now huh? ah kí lẹ́ fi ń ṣeré yìí ọgbọ́n tí wọ́n ní bá ń nàmọ́ mi kò dénú ọlọ́mọ kò sóbì tí ó lọ kóòtù ní ìsìn tí ó lọ jẹ́ ẹ̀ẹ́ ẹlẹ́rìí fún ilé kéwùnà o kò sí so kò sí ìdáláre fún bí wọ́n ṣe lu àmọ́ ilé kéwù o kóòtù ló yẹ kí wọ́n ti ṣe tí wọ́n ṣe yẹn kì í ṣe ọ̀rọ̀ ilé kéwù mọ́ wọ́n ti dá ọ̀ràn tó jẹ́ àdíyà ètò sì jẹ́ sí wọ́n ń bẹ̀ ètò jẹ́ sí wọ́n ń bẹ̀ àwọn gan lè gbé lọ sí kóòtù pé àwọn ilé kéwù yìí o wọ́n fẹ́ bà ilé ẹ̀kọ́ àwọn ní orúkọ jẹ́ tí wọ́n kílèmù fún damages Allah fi wá sí kòǹgẹ́ dáadáa o subhanaka Allahumma wa bihamdik. Uh, lẹ́yìn tí ẹ ẹ. òun náà ní ti ń ṣẹlẹ̀ yìí náà ó ti di ọ̀nà sílé kí ó lọ́rùn nǹkan ti yé ìjọba gangan ló tẹ́kì wọn up ìjọba gangan ló tẹ́kì wọn up àní bí ìjọba ò gan ò tẹ́kì wọn up àwọn mọ̀lẹ́bí ọmọ yẹn gan lè tẹ́kì ilé kéwù yẹn up wípé ṣé ẹ̀yin ni ẹgbẹ́ ìjọba tí ó mọ̀ mú ẹ ń bá mu ọtí ni ebi tó bá jẹ́tọ̀ tí ń yẹ kẹ́ béèrè fún wípé àwọn ọmọ yìí o wọn fẹ balẹ̀ ẹ̀kọ́ yín ló kọjẹ́ nítorí yẹ kẹ́ béèrè fún nìyẹn kì í wá ṣe nínà lẹ́ẹ̀fi tún orúkọ lé ẹ̀kọ́ yín ṣe kì í ṣe nínà ó wrong ó wrong èmi ò sọ pé káwọn máa pé bẹ́ẹ̀ bí wọ́n ṣe mu ọtí kó dá ọ tó ègbọ́rọ̀ yẹn ń tiẹ̀ a sì mọ̀ kí wọ́n ti dáràn but intan sọ ni wípé ta ni ó bá wọn wí ṣèjọba ni abili kéwú ta ló yẹ kó bá wọn wí ìjọba ni tàbí ilé ìjọba ni òkè káwá gbà wípé kò síjọba tó lè mú irú ọ̀ràn bẹ́ẹ̀ tó lè mú irú ọ̀daràn bẹ́ẹ̀ kí ló tún kù kí wọ́n expel wọn kó school kí wọ́n ti wọn lọ èyí tó sì jẹ́ èyí tó kan àwọn ń bẹ̀ níbi ó kọ rere ilé yẹn wọ́n lè gbé yẹn lọ sí court court of law lẹ́yìn ìgbà náà wá ní wípé ṣe bí sẹ̀ríà court, ń bẹ ń Kwara àbí òsì ń Kwara mọ́ ni wáyé tí wọn ò rí fáà kéèsì yẹn lọ sọ́dọ̀ wọn tó bá gá sí pé sẹ̀ríà kóòtù Kwara ló bá bá àwọn ọmọ yẹn wí ìjọba ò ní sọ pé no ìjọba kò ní sọ pé no àwọn òbí gan ò ní sọ pé no. torí pé ẹjọ́ dá sẹ̀ríà kọ̀ọ̀tù Kwara lẹ́nu ogbó ṣe jẹ́ nìyẹn o aláwọ̀ tún ẹnì kọ̀ọ̀kan wá ṣe o gbogbo ẹ̀yin òbí gbogbo ẹ̀yin teachers gbogbo ẹ̀yin ọ̀gá ẹ lọ́mọ rántí dọ̀wọ́ òkúba àtàdìbíyà àìlú ọmọ ẹ ẹ̀yin ìjọba Nàìjíríà. ṣe mi ò mọ tẹ́ gbójúlé o èyí mọ tẹ́ gbọ́kànlé ẹ lè jẹ́ ìjọba lọ́rùn ìlà ilẹ̀ ti lè jẹ́ ìjọba mọ́ ṣe wá rí kéèyàn mutí kẹ́ ẹ fi ilẹ̀ kéèyàn dáràn sí náà kẹ́ ẹ fi ilẹ̀ ẹ tó yẹ wọ́n gé ọwọ́ rẹ̀ tẹ́ ilẹ̀ tẹ́ ní ọ̀sẹ̀ òfin ìlú nkankan ah! Ah! agbára yóò ní gbé lọ́rùn o ilé ayé lẹ ti lè dájọ́ o ẹ lè dá lọ́rùn o ẹ lè dá lọ́rùn o èmi ò bá pàrọwà fúnjọba Kwara pé sísò tó já sí wípé ìbáwí wà fún ìfìyàjẹ ó wà fún ẹni tó bá mu ọtí ẹ fi skul yẹn sílẹ̀ kẹ́kọ̀ọ́ wọ́n nu ọ wípé ẹ má máa dá sẹ́mọ́ lọ́dọ̀ ara yín o torí tó bá yíwọ́ tó bá yíwọ́ agbára yín ò ní gbé o bóyá kan náà àmọ́ yẹn kú in the pé wọ́n lù wọ́n so ẹ̀ ní dá sí o tẹ́ bá dápa ẹ̀ ní dá sí o ẹ̀ nídìí kẹ́ ẹ tún wá máa bá wọn wí jù báyẹn lọ mọ́ torí pé kéèsì ẹ̀yin gẹ́gẹ́ fúnra yín ẹ ní kéèsì lọ́rùn kéèsì yín tó ga jù ni pé ẹ fààyè gbòfin ọlọ́run kéèsì kejì yín o ní pé alábòsí ni yín àbòsí ọwọ́ yín pọ̀ àbòsí náà lẹ ṣe ṣe ṣe ṣe ṣe tí nàìjíríà ò fi ṣe gbé fún wa tí nàìjíríà ò fi rọrùn fún wa àbòsí yẹn ti pọ̀ jù. so tẹ́fẹ́ wá rí àwọn ilé kéwú tó fẹ́ dọ́gbọ́n máa yọ ọ̀ràn díẹ̀díẹ̀ kó kúrò lọ́rùn yín kò yẹ kẹ́ ẹ tún wá fún wọn sanction lóòótọ́ la mọ̀ wípé àwọn náà ò yẹ kí wọ́n dá ìdájọ́ yẹn sí lọ́wọ́ ara wọn ṣùgbọ́n wọ́n ti wá ṣe é ẹ mọ̀ wá sọ wọ́n dẹni àbùkù ẹ mọ̀ sọ wọ́n dẹni ẹ̀tẹ́ níwájú àwọn akẹ́kọ̀ọ́ tákàwọn máa sọ pé ẹ ọ náà nu wọn ti lọ́gà lọ ní ìsìn àwọn náà lọ mu tàwọn náà wọn bí bàbá ẹnìkan dá kó wá lu àwọn ẹ má jẹ́ káwọn ọmọ yòó kí wọ́n rí kinní gẹ́gẹ́ bí e, e, opportunity o tí wọ́n máa ṣàkọsí ọ̀rọ̀ yìí delicate gan o ó delicate gan o so a kàn fi kílẹ̀sì sọ ní ojúpọ̀nà òfin láti sọ ní tá a sọ yìí òkè ẹ láǹfààní kẹ ẹ sọ pé òkè principal tó bá dijọ́ míì ìwọ náà mọ̀ wípé ilé ẹ̀kọ́ ló yẹ kó ṣe kínní tó bá míì ọmọ tó ti ṣerú bẹ́ẹ̀ ẹ taari ẹ̀ sí wa tàbí kẹ́ ẹ lékún skul yín ẹ má jẹ́ ó sọ yín lẹ́nu ó ti yé bá a nìsín so ìjọba nàìjíríà ọdọwọ yín o ẹ fààyè gbòfin ọlọ́run o bẹ́ẹ̀ ṣe ń gba táàsì lọ́wọ́ ọlọ́tì yìí ò dá o ọtí haramu ni o ẹ̀ ń fún àwọn prostitute ẹ̀ ń fún wọn ní láísẹ̀nsì láti máa ṣèbàjẹ́ ah President Muhammadu Buhari you are a Muslim kí lẹ fẹ́ wí fọ́lọ́hún tẹ bá kú báyìí kí lẹ fẹ́ wí fọ́lọ́hún àti ẹ̀gbọ́n tàwọn tí wọ́n láwọn èsè mùsùlùmí èyí tẹ́ tó wá jẹ́ mùsùlùmí ńkọ́ ṣáà lófin ni sọ́lọ́wọ̀ fún wa lófin ni ṣé ò sófin nu Kùránì ni ṣé ò sínú hadith ànẹ́bì ni. Eh? ẹ rófin lò ẹ rí déédéé ṣe ẹ wù nǹkan báwọn àdánwò gidi ni o òfin ọlọ́run ẹ rí lò ẹ rí déédéé ṣe ìlú òyìnbó àwọn òrófin ọlọ́run lò wọ́n wọ́n ń ṣe déédéé làwọn yẹn fi ń sá lọ ọbẹ̀ lẹ́mi gan bá rí plane tó bá sọ̀kalẹ̀ nísìn ìmọ̀ bá lọ ìmọ̀ bá lọ mọ̀nàkàì ẹ wo etí mo ra dísù ni àti gbogbo àti àwọn nǹkan míì náà déédéé pẹ̀lọ́dún òyìnbó wọn kàn lòfin ọlọ́run ni àwa ń bìbà yìí àlòfin ọlọ́run àṣẹ déédéé tí wọ́n wá di réṣò bá wa ẹ dákun torí ọlọ́run bàbá Buhari ẹ dákun ẹ bá lè tún ṣe kẹ́ ẹ tó lọ ṣe ti gbọ́ gbogbo ẹni tí ẹ mùsùlùmí lórí ìjọba arọ̀ yín ni o ẹni tí ẹ sì náà tí ò sí òfin mọ́ mu ọtí mọ́ ṣe panṣágà ìwọ gbọ́dọ̀ pànìyàn tí ò sínú bíbélì ni èsì tẹ̀ fi fẹ́ lò èsì tẹ̀ fi fẹ́ lò ẹ́ ẹ wá wò ní ìsìn ilé kí o ti ń kọ́ ọmọ ní kùránì àtàdísà nẹ́bì wọ́n máa lọ mu ọtí wọ́n á fi ń ṣe fáàrí wọ́n á gbé sórí social media ẹ wo bí tí wàhálà ń lọ alẹ́ rẹ̀ àfáàmì yóò wá A wá sórí social media yóò ní òun tẹ̀ ń wò yìí o òun máa fi ọtí ṣiṣẹ́ o òun máa lu ọtí gan tààrà ní o ẹni tó yẹ kó gborí tẹlifíṣàn dé inú gbaga yóò tún lọ lé yóò tún sọ níjọ náà pé òun ó tún lò lálẹ́ yìí ẹ́ ọtí wa di fáàrí ọtí ó di fáàrí ẹ̀yẹn wa aburú tí ọtí ti dá sí wa lọ́rùn àìmọye ásídẹ́ǹtì tí wọ́n bá pín accident nàìjíríà sí hundred percent ọtí yóò kó thirty boko haram yóò kó forty títì tí ò da yóò kó thirty mẹ́mi ti bá yín pinnu o ọtí mímu accident rẹ̀ ó kó thirty percent títì tí ò da ó kó forty percent boko haram terrorists bandits kidnappers àwọn náà kó thirty percent ṣé bá ti máa bá lọ nìyẹn ẹ já bẹ̀rù ọlọ́run bàbá Buhari ẹ sẹ́ni pé ẹ ti dàgbàlagbà ẹ ti dàgbàlagbà ẹ jẹ́ fún iná hundred years ká ẹ lò sí i ẹ lè mọ̀ pé Nàìjíríà ń bẹ mọ́ ẹ sì mọ̀ bẹ́ẹ̀ lọ Nàìjíríà tí túmọ̀ sí wípé ibi tá à ń lọ yẹn ẹ já pípíà fún ẹ já túnṣe ọlọ́wọ́ kùn yín lọ́wọ́ o gómìnà Ọ̀yọ́ stéètì ọlọ́wọ́ yìí náà lọ́wọ́ o nbẹnu bíbélì pé wọ́n kò gbọ́dọ̀ mutí wọ́n kò gbọ́dọ̀ jalè wọ́n kò gbọ́dọ̀ sepansaga ẹ̀jẹ̀ á lò ó ṣètì gbọ́ wọ́n kò gbọ́dọ̀ jẹ́rìí èké ẹ̀jẹ̀ á lò ó àìlò làbí nísìmí ẹ̀jẹ̀ á lò ó Allah kún wa lọ́wọ́ o Allah kún wa lọ́wọ́ gbogbo ẹ̀yin àfa wa gbogbo ẹ dákun á lò ẹ̀kọ́ tó wà fún ìbọmọlé kéwì ẹ̀yin ọkọ ìyàwó ẹlòmíì àmọ́ gbéyàwó ẹ̀ ní ìka lódò abẹ́ hmm, tí ó gbà ń kà lódò abẹ́ báyìí pàù sọ́ǹbà wínú ọ̀daràn ni ọ́ ọ̀daràn nígbà tó ọkọ̀ japanto tapanto tó nǹkan ṣé ìyàwó ẹ̀ wọ́n ní kó fi ba ayé ẹ̀jẹ̀ ẹ́ ọ̀daràn gidi ni ọ́ wọ́n ń wá ọ wọ́n wọ́n station so ìbáwí ẹ lọ tún gbọ́ bí mo ṣe sọ̀hún kò gbọ́dọ̀ kó a gbọ́dọ̀ fi hàn pé a ojú ibi tí wọ́n ti lù mí rè a gbọ́dọ̀ fi hàn tó bá jẹ́ ìbáwí a gbọ́dọ̀ fi hàn pé a ojú àpárẹ̀ a gbọ́dọ̀ fi hàn ẹ̀yin tíṣà nọ́ọ̀sì skul tẹ́ mú rúlà etí rúlà kónkó rúlà tẹ́ kàn mọ́mọ́ létí eh, ní orí ọmọ kékeré ọmọ ọdún mẹ́fà ọmọ ọdún méje kónkó rúlà ẹ àmọ́ kàn mọ́ lórí ọmọ orí rẹ tí ò péhùn nígbà bá kàn mọ́ yóò pè wá ọ̀tọ̀ ọlọ́ọ̀ni ọ ọ̀tọ̀ ọlọ́ọ̀ni ọ tọ́wọ́ bá tì ọ́ ọ lọ ẹ̀wọ̀n rẹ̀ òǹkan kòkó rúlà mọ̀mọ́ lórí kòǹkó rúlà èèwọ̀ ni orí èèwọ̀ ni ọ̀pá méjèèjì papọ̀ ẹ jẹ́ àbẹ̀rù ọlọ́run lárúbáwò ìsábà lu ọmọ wọn náà káì ni wọ́n ṣe káì tùsí ẹ̀jú náà ni are you frightening me are you scaring me njẹ́ òbí fọmọ ẹnu kò ní kò ní gbọ́mọ̀ létí kò ní gbáǹkùkù mo lọ ṣe umra ní ọdún kan mo wá rí ilé alága mẹ́rin ní maka ilé alága mẹ́rin ni mo wá rí ọmọ lárúbáwá yẹn ọmọbìnrin ni o ọ wá lọ síbi báńkólì àbíkílẹ̀ ń pè faranda àbíkílẹ̀ ń pè lókè ọ wá lọ ọ lọ ọ tẹsẹ̀ bọ́ ọ tẹsẹ̀ bọ́ ibi perforated blocks yẹ ọ wá nọsẹ̀ báyìí ọ wá nọsẹ̀ báyìí ọ nọsẹ̀ báyìí mo wá wò títí mo ní ah sáà bàbá ọmọ yìí ò mọ rí ni ẹnìkan wa kọ gálẹ́gbẹ̀ẹ́ mi wá ní wo ọmọ yìí ṣé ò lè jábọ́ ń bẹ̀ ọ́ ni à ọlọ́ọ̀ gbọ́dọ̀ pariwo ọ gbọ́dọ̀ pariwo tó bá pariwo pẹ́rẹ́ tó bá ìsunkún ọlọ́pàá omi ọ mọ yá tẹsẹ̀ mọ́rìn tó bá já sí pé ọ̀dọ̀ ti wa ni tá a bá ń fọmọ́ lọ táwọn àtọmọ kékeré bá jọ ń lọ tọmọ bá tún ṣubú a tún fìyà jẹ ọmọ nì àbíká tó máa wú lọ ẹ jẹ́ àbẹ̀wò ọlọ́ọ̀nà kó dáa àti kékeré ti ń kọ́ wa ní káyà kírímínà káyà ọ̀dájú tẹ́ ẹ bá wickedness láti kékeré ti ń kọ́ wa ọlọ́run ní ọkọ̀ pé wá ní wicked people ẹ́ àìmọye èkó àìmọye fọtí àìmọye gbatí etí rí láì dáràn ẹ dákun torí ọlọ́run ẹ jẹ́ kí ọ̀rọ̀ kéèsì èkú ara yìí ẹ jẹ́ kó serve as a lesson fún èmi àti fún gbogbo wa ní àpapọ̀ àwọn kan máa sọ pé èmi èmi èlọmọ ọmọ máa ní ìjọhún tí n tí ì lẹ́kọ̀ọ́ ni mo máa ń gbá apá òkè mo ti padà kánú tí àrí pé apá gbọ́dọ̀ sí òkè sẹ́ bó o fẹ́ lùyàn bó ṣe mẹ́gbàá rè bó ṣe mú rè ọ̀ gbọ́dọ̀ sí pápá yìí ìwà àmọ́ waste time tèmi ìwà àmọ́ sí báyìí <laughs> láì sí dírámà mo yà àfilẹ̀ ìyá sọ̀rọ̀ sí sọ gbádùn sára ẹ̀ má pariwo mọ́ o kò jù bá ń lọ má jẹ́ rí ọ́nbẹ̀ wọn kò jù bá ń lọ ibo ló ti rí mi tí wọ́n á mẹ́gbàá lọ́wọ́ káàkiri àmọ́ lọ́mọ káàkiri àdúgbò ẹ́ so ẹ dákun torí ọlọ́run ẹ jẹ́ ká tẹ̀lé ìlànà ẹ̀kọ́ wa o ìlànà ẹ̀sìn wa ẹ̀sìn wa ló pé jùlọ o ẹ̀sìn wa ló pé jùlọ o ẹ dákun torí ọlọ́run ìjọba kọ́ àlẹ́ kan sí mo bẹ̀ yín ni o ẹ dákun ẹ má jẹ́ kọ́rọ̀ yìí kó di yẹ̀yẹ́ lórí àwọn olùkọ́ wọn ẹ má jẹ́ kó di yẹ̀yẹ́ so ẹ rántí wípé ọtí làwọn ọmọ yín mú o tẹ́ fi ń bá wọn wí ọtí mímu sì ní ìjìyà nínú ṣẹ̀ríà Islam ṣùgbọ́n ilé ẹjọ́ ló yẹ kó ṣe é ní ṣe ilé ẹ̀kọ́ that's the only error tó wà ń bẹ̀ subhanakallahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.